أمر بكل معروف ونهى عن كل منكر وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن يورثك البعض إن أغني ẹni بين ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó láwọn ní ká máa yọ zakati nínú òfin ṣẹ̀ríyà wọ́n lórí fi mẹ́ta lẹ́nu tó jẹ́ gbèsè àwọn ẹni tó ń lẹ́tọ̀ọ́ sí ká fún wọn nínú zakat oríṣi alákọ̀ọ́kọ́ oní ẹni tó jẹ́ gbèsè láti túnra rẹ̀ ṣe gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ gbèsè láti rówó nálera rẹ̀ lórí nígbà jíjẹ àti mímu eléyìí lẹ́tọ̀ọ́ sí fún nínú zakat nítorí pé ń tó ti torí rẹ̀ yáwó ntó ní ṣe pẹ̀lú bí o ti gbẹ̀mí rẹ̀ lónìí islam gba kẹ̀kẹ́ fún nínú zakat abẹ́ni tó ti pé owó tó yá ẹsẹ̀ lólo láti fi rí owó dákọ̀ síra rẹ̀ lọ́rùn ṣẹ̀ríà islam gba kẹ̀kẹ́ fún nínú owó zakat lópin ìgbà tí o bá ti jẹ́ pé aṣọ ẹgbẹ́jọdá òun náà lọ yáwó ló rà abẹ́ni tó yáwó tó rà sọ láti fi sòkú ẹlẹ́ni tó yáwó láti fi rásọ eléyìí tó ṣe wípé wọ́n fẹ́ fi sí ọdún ikún ìlú wọn abọ́dún ọ̀sà ìlú wọn ìrẹ̀jọba yáwó rárá aṣọ bẹ́ẹ̀ ó yà kúrẹ́ ara rẹ̀ ní ọkọ̀ ọmọ bí ó ti náà. bákan náà ẹni tó yáwó láti tọ́jú ara rẹ̀ látàrí kó ara rẹ̀ sálámù ó fẹ́ fi tọ́jú ara rẹ̀ eléyìí ọlẹ́tọ̀ọ́ ti kọ́gbà nínú ọ̀sàkárì bẹ́ẹ̀ náà lẹni dáadáa ò dé otu ti lówó ní tẹ́lẹ̀ adáwò wa dé bá kẹ́ẹ̀bí ká gbé ibi tí ń kọjá rẹ̀ pamọ́ gbogbo ọjà ìbàdàn àbí àgbẹ̀ni tó ti kó ní èrè oko ilé tó kọjá ṣùgbọ́n náà ní kí kọ́ wá fi wọ́n ọba gbogbo nǹkan ọ̀gbìn rẹ̀ jẹ́ ọwọ́ àti torí òbí yáwó ìrọ̀ eléyìí. ọlẹ́tọ̀ọ́ sí pé kọ́gbà nínú owó zakat bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé bọ́yá iná ìlọ́jọ́ dúkìá rẹ̀ lọ́sọ̀ọ́dún gbèsè eléyìí lẹ́tọ̀ọ́ sí kọ́gbà nínú owó zakat ẹnu àwọn olùmọ̀ ó kò lórí pẹ̀lú àwọn èèyàn yìí irú ẹni tó bá jẹ gbèsè torí nǹkan yìí ọlẹ́tọ̀ọ́ sí fún ọkùnrin nínú owó zakat lópin ìgbà tí àwọn mẹ́jẹ̀mú ti ń bọ̀ yìí tó bá pè sí lára ọ̀kan nínú àwọn mẹ́jẹ̀mú yìí òun náà ní kó jẹ́ mùsùlùmí ẹ̀mẹ́jẹ̀ á ìgbé àtìlẹ́gà òfin ọlọ́wọ́n bá tó rọ̀ ma òun náà ní pé owó kání lágbà látọ̀dọ̀ àwọn olówó nínú àwọn mùsùlùmí dáàgà padà sọ́dọ̀ àwọn aláìní nínú àwọn mùsùlùmí torí ẹ̀ mọ́jẹ̀mọ́ alákòókò òun náà ní pé gbogbo ẹni tí wọ́n bá ti fún nínú owó zaga ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kí ló dé tí wọ́n ní fún wọn náà níbẹ̀ wọn náà ní mùsùlùmí kó lè bá adẹni tọ́lẹ̀ tọ́sí mọ́jẹ̀mọ́ mi òun náà ní kó jẹ́ pé ní yéésì ọ̀kan nínú àwọn aráalé àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé sàrà àdàgà gbogbo ìwọ ló jẹ lórí àdàbọ̀ Muhammad àtàwọn aráalé rẹ̀ torí ẹ̀ sẹ́ni tí ọba jẹ́ onígbèsè yìí tó bá jẹ́ ọ̀kan nínú àwọn aráalé ànábì májẹ̀mú ẹlẹ́kẹta òun náà ní kọjá wípé òun náà kò lágbára láti san owó yìí fúnra ara rẹ̀ tó bá jẹ́ kó lágbára láti san owó yìí fúnra ara rẹ̀ á ní fún nínú owó zakat bákan náà gbèsè yẹn ọgbọ́dọ̀ jẹ́ gbèsè tó ti pété yàn ọba sanfẹ ni tó ní wọn lè ti torí rẹ̀ tìyàn má lé gbèsè yẹn ọgbọ́dọ̀ jẹ́ gbèsè tó ti pété o bá kọ̀ láti san o lè ti torí rẹ̀ tẹni tó ń tì má èyí túmọ̀ sí wípé bí èèyàn tó bá jẹ bàbá rẹ̀ lówó tí bàbá rẹ̀ bá gbé tí ọba san lẹ́rọ̀ tí bàbá bá gbé lọ sílé ẹjọ́ wọ́n lè tún torí rẹ̀ sí mẹ́lẹ̀ irú irú owó yìí tó bá jẹ́ pé olùgbèsè bẹ́ẹ̀ lọ bá jẹ á fún ọ nínú owó zakat kó lè bá a fi sàn. àmì èèyàn jẹ gbèsè zakat àwọn ọdún tó ti kọjá gbèsè lọ náà nítorí rẹ̀ wọ́n ní tìyàn mẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ á ní tìtorí pé wọ́n jẹ gbèsè zakati tó yọ nígbà tó wọ́n bẹ lọ́wọ́ rẹ kó tó wọ́n máa gba zakati lọ́dọ̀ ẹlòmíì. bí ẹni àni gbèsè kàfàrà bí ẹni tó ṣe kó ṣe kú páyìn ìgbà tó ṣe kú páyìn òfin ọlọ́run bá dá lórí ike yọ pọ̀kùn lọ́rùn ẹrú òun á lówó tó ti lè ra ẹrú tó lè pọ̀kùn lọ́rùn rẹ̀ ǹjẹ́ irú eléyìí tí wọ́n fún nínú owó zakati ó lè bá àárín tí ó fi ra ẹrú tí ó pọ̀kùn lọ́rùn rẹ̀ kẹ́lá kò ní fún nínú owó zakat nítorí wípé gbèsè irú eléyìí yé ṣe gbèsè téèyàn lè ti torí rẹ̀ fàtìmánì. bákan náà ẹni tí a tún fún nínú owó zakat yìí báyìí ọgbọ́dọ̀ ní ẹni tó ṣe wípé owó tó yá yìí ọyẹ aláti fi ṣe tọ́lọ́ọ̀nì ìṣèkọ́ yẹ aláti tẹ́tẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ ẹni tó yáwó láti rántí fáwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀yáwó láti ṣe ọdún fáwọn ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú ọtí òótọ́ wa yá ìwọ́n wá wá ní gbèsè ń bẹ lọ́rùn kí ni tó fi ó ní àwọn ọ̀rẹ́ tó kú lẹ́nu jọ gbogbo àti tó jẹjẹ máa fi tọ eléyìí ẹ bá ara wọn bẹ́ẹ̀ lẹni tó jẹ láti náà náà lórí pé yorùbá ní lọ́rùn ẹtì wa máa pẹ̀lú gbèsè lọjẹ nìyẹn ẹ gbọ́dọ̀ fún nínú owó zakat bákan náà ẹni tó jẹ ìwé látàrí tẹtẹ tọta ló fi jẹ gbèsè ọta yáwó lórí owó lórí fún wọn padà jẹ ẹ gbọ́dọ̀ fún nínú owó zakat torí ẹ ẹni tó jẹ fi owó eléyìí tó jẹ ní gbèsè ó lò láti fi fẹ lọ́nà ẹ gbọ́dọ̀ fún nínú owó zakat bákan náà ẹni tó fún nínú owó zakat ọgbọ́dọ̀ jẹ́ pé àsìkò tí ọgbọ́dọ̀ sanwó yẹn ti tó abẹ́ni tó ti fẹ́ẹ́ tuntun kọ́ ọdún kan ó ń kóso mẹ́fà kásìkò tó ń dandan tó pé àní fún nínú owó zakat nítorí kó ní àlẹ́ ti fẹ́ kóró ó tó ní pàṣípò yẹn pé ẹni dáàbò san dáàbò nínú owó zakat kó fi san gbèsè rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ti pé kò lágbára láti ti tẹ́ eléyìí tí ó di orí owó tí ó fi san gbèsè tó ń bẹ lọ́rùn èèyàn oríṣi kejì nínú ẹni tọ́jà gbèsè táàtún lè fún nínú owó zakat ọ̀nà ni alùpàrìmù nínú láàrin dáadéé bẹ́yìn ẹni tọ́jà gbèsè nítorí pọ́fẹ́ fi tún àárín àwọn èèyàn méjì ṣe bí kéèyàn ọjà yàn lówó ẹni tí wọ́n wá jẹ lówó gbogbo ìgbà ní ọmọ wa wá ẹni tọ́jà lówó gá tó bá ti dé yọ ọmọ sọ kò bá kùn bí ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kótó di gbégbèsè ìwà àárín wọn ọ̀rẹ́ mátímátí la mà wọn mọ̀lẹ́bí la mà wọn wọn yìí ká ìdá síra wọn wọn yìí sọsọkúsọ síra wọn èyí wọn á rí nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin wọn wọn wá gbà yín lọ́kàn jẹ́ àbà nítorí owó iná wàá láàrin wọn àbàjẹ́ báyìí èló lówó tí wọn jẹ yín gan wọn ní iye báyìí ni wọn á sọ pé owó yìí èmi ni mo èmi ni màá san ẹ má sọ bí wọn léèrè mà èmi ni màá san gbèsè yẹn ẹ má sọ bí wọn léèrè mà tọ ẹni tó bá ti sọrùn rẹ bọ́ọ̀rù eléyìí báyìí tọ́wọ́ ti gbèsè sí lọ́rùn tó náà rí san ṣẹ̀rí àgbà ìlú ká fún olúwa rẹ̀ nínú owó zakat. ibi tá a ti rẹ́rìn eléyìí ọ̀nà ni hadith Qabisa radiyallahu anhu. ó ní bẹ́ẹ̀ ni mo ṣe o mo sàbàyà gbàgbà pé màá bá wọn san gbèsè eléyìí ti bẹ láàrin ẹnìkan sẹ́nìkan mo sàbàyà gbàgbà pé mi ni màá san owó yìí ọwọ́ àtẹrù sí mi lórí ó de egun sí mi lọ́rùn mi ì Emina náà bá sáwá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wa nàbì ẹ̀ràn mi lọ́wọ́ lórí owó tí mo sábàyà gba gba pé màá san gbèsè tẹ́lu mi jẹ ṣùgbọ́n tí mo ní màá bá wọn san nítorí kí n lè bá tún àárín àwọn èèyàn méjèèjì anabi sallallahu tọ́ba ti gbé zakati wa á ní kó fún ọ nínú rẹ̀ nítorí lè sàgbèsè tó bẹ lọ́rùn rẹ̀ yẹn. ọ̀fíìsì wọn ni yọrí ìdúró ni wọ́n wà níbi tá a lọ bí ní pé lọ dúró sí lẹ́yìn náà lànà ìlú wa sọ pé yà kọ̀bíìsà ìwà kọ̀bíìsà ìnáwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìlà ní àhàdì tẹ́lẹ̀ ẹ fún mi ẹ fún mi ìmọ̀ tọrọ kẹlọ́dọ̀ ẹnu islam ọgbà kíkà máa tọrọ ọmọ agbègbè abáraka ọmọ tó àwọn èèyàn lójúlé lójúlé ẹrọ mi lọ ẹ ṣàánú mi Ọlọ́run ṣàánú ẹ̀yin náà ẹ wojú mi ẹ má gbójú pọ ẹ fún mi ní nínú tọ́lọ́ wọn bá fún yín ọ̀tọ́ wa islam ọ̀fara máa kíkẹ́ èèyàn wá gbégbá bára èèyàn máa tọrọ fún fún fún fún àyàfi tó bá jẹ́ nìkan nínú àwọn ẹnìkan tó ti kọ́ta bàrà gbàgbà igbó wọn san gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíì fẹ́ni tó jẹ ní gbèsè. Ànábi ni fàhálẹ̀ jẹ̀wò ẹ̀l. Tí ọba lówó tó fi lè tán, ọ̀sán ti ro eléyìí kó béèrè kí táwọn èèyàn rùn lọ́wọ́ kó lè bàrẹ̀. Nítorí láti pèlẹ̀ náà, òun náà sàdédé sábàyà gbàgbà pé owó tí èso ló ń jẹ òun ọ̀sán àyàfi nítorí kó lè bá tún àrùn èèyàn méjì irú rẹ ọyẹ kó ké lọ báwo yẹ kó ẹran mi lọ́wọ́ nǹkan báyìí báyìí báyìí báyìí ni mo kọrun ara mi bọ ẹran mi lọ́wọ́ mi ìfẹ́ kó tún ti ọmọ ẹ̀yà mi ni ẹmẹdodo tèmi náà ìsìlámù gba gbogbo eléyìí ó lè tọrọ anábì ni fàhálẹ́tìlẹ́kùnlẹ́mẹ́tẹ́rẹ́ hàtà yòsè là kílẹ̀ yìí ọmọ àtọrọ kíkà òyìn ọrùn lọ títí tí ó fi rí nǹkan tí ó fi sanwó yẹn tó ń ma yóò

اجتاحت ماله فحلت له المسألة حتى يصيب قواما قلنا لن تنو دبا تكاري قلت اللوري أدو واجه اللوري أريد قولي اللوري أجاد جاد لا يقول لهم مكا لبا تشا فانتو تلو تابوا لبا تكيكو لما قلنا وانتانوا أرينا ومن بعد كاري

àwọn ọ̀yà ń kọ́ wọ́n lè ba gbogbo nǹkan jẹ́ àwọn ehoro wọ́n lè ba gbogbo nǹkan so irú àwọn àdáwò yẹn ò lè dé báyìí kọ́ lọ́mọ àtàánú wa ẹni tí irú ẹ̀ bá dé bá ẹ̀sìn Islam gbà ibi kọ́ tọ́ lọ bí káwọn èèyàn ń rùn lọ hatta yusiba qiwaman min 'ayshin títí tí ó fi lè tóbi máa bá tẹ̀mí rẹ̀ lọ lálàáfíà òun náà lójú ọ̀tọ̀rọ̀ títí tí ó fi lè tóbi máa bá ìtẹ̀mí rẹ̀ lọ lálàáfíà. wọ́n rọ́jò asọ̀bẹ kò bá kọ bẹ́ẹ̀ náà lẹ́nu kan tó ti pé ìyá jẹ òṣì ń dá hàtà ẹ̀kọ́ mẹtẹlẹsẹ tó mẹtẹwé ìjà mẹkọ́mẹ títí ìyá jẹ lébi pé èèyàn mẹ́ta nínú àwọn onílàákà yìí nínú àwọn èèyàn rẹ̀ wọ́n wá ti dè nígbà táwọn bá ti dè wọ́n wá sọ pé lọ́kọ́ asọ̀bẹ kò lẹ́ẹ̀dẹ́nu ká ọ́ dájúdájú àyè ní títí lágbájá èèyàn mẹ́ta tó nílàákà yìí nínú àwọn èèyàn rẹ̀ wọ́n ti dè wọ́n fi sọ bẹ́ẹ̀ adẹ́pé àbùkátà láti sọ pé rọ́ọ̀nì pa àti ní fẹ̀sùn kan èèyàn mẹ́ta nínú àwọn tó súnmọ́ wọ́n ti di wọ́n ké wọ́n ké sáwọn èèyàn pé ẹran lágbájá lọ́wọ́ ìyá ń jẹ lágbájá kò sí dá. Ànábì sallallahu alaihi wa sallam ó ní fàhálà lọ́wọ́ mẹ́tẹ́rẹ́ eléyìí ọ̀tọ̀ pípé kó béèrè pé káwọn èèyàn rùn lọ́wọ́ kájà yóò fi lọ́ọ́ ti wá mẹ́mìnà àyíṣe títí tó náà wọlé nǹkan tó fi lè máa bá tẹ̀mí fama ti wá ọ̀nà mi lẹ́nu mẹ́tẹ́lẹ́ gbogbo títọrọ títọrọ mi tó bá di àtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí o. yà kọ̀bí sọ ìwọ kọ̀bí sọ tí mo bá sọ̀rọ̀ àbọ̀ ọ̀gọ́ sọ̀kan akuluha jíjẹ rẹ̀ haramu ni o sọ̀hibuha sọ̀kan ẹni tí máa ti jẹ rẹ̀ haramu ni jẹ. àdìmọ́ muslim olùgbàdì fi wá. eléyìí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí eléyìí tá a máa fi ké dáadáa bí ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọ̀fọ̀ aramaka máa ti bára ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọ̀gbà tó ká máa tọrọ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ọkọ̀ ọba àjẹ fáin bára ọba àjẹ bára sàǹsàn Islam ọ̀fọ̀ arama ètò Islam kọ́ àwà tó lè rí níbo mi wọn náà ti ká lùkọ́ ọkọ̀ tó máa tẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ti imaamu Bukhari àti àwọn míì gbé jáde. ولما أكل أحد طعاما قط خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده أن يكون جوجة كاري تلو لكم بيونجة إليه توقفون لك بسيكم من ذلك النبي الله داود عليه السلام nínú ogun rẹ ló ti jẹ torí ẹ gbogbo oríṣiríṣi bára kò sí ìtọ́jà mbẹ gbogbo aburú ni tọ́ba yẹn ní àwọn èèyàn oríṣi mẹ́ta ni ẹni tó tọ́ba yẹn gbàgbà kó wọ́n san gbèsè tẹ́lómìn jẹ wọ́n bá san bákan náà ẹni tó ṣe gbé àdáwò débá dúkìá rẹ̀ parun láàrin ìṣẹ́jú àáyá látàrí àárín àjálù tọ́lọ̀ wọn bá gbé kù eléyìí ọlẹ́tọ̀ tó kó béèrè fún káwọn èèyàn ràn lọ́wọ́ òun náà títí tí ó béèrè tí ó fi lè máa bá tẹ̀mí rẹ̀ lọ́nà ẹlẹ́kẹta òun náà lẹ́ni tó ṣì ta lè fi gba àárín yẹn mẹ́ta nínú àwọn èèyàn rẹ̀ tí wọ́n sì dìde jáde pé lóòótọ́ ìyá ń jẹ lágbájá tó ní abàfi rí nítorí lè máa bá tẹ̀mí rẹ̀ lọ ó ti tó òfin gbọdọ̀ sọ̀rọ̀ ma eléyìí ni òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa jàmá. èèyàn orí ti kẹta eléyìí túmọ̀ sí pé ọ̀tọ̀ nínú tẹ́sí ìsìláàmù fẹ́ peter barron ìkàtọ́ jẹ gbèsè tá a sì rí i pé wọ́n bá bùkún kan lórí gbèsè tọ́jà yìí ó ti jẹ́ gbèsè láti ṣèbàjẹ́ ọjẹ́ gbèsè láti takùtọ̀ lọ ọjẹ́ gbèsè láti ṣe rádaràda èyí tó ti torí rẹ̀ gbèsè ìjẹ́ ti Islam tọ́pọ̀ ara mẹ́nu kò sí tó burú gbọ́dọ̀ tó ti pé àwa gan lówó lọ́wọ́ a lè sábàyà gbàgbà bàbà sàn bàbá jùlọ nígbà tá a bá máa ń gbé gbogbo yẹn tó bá tún lò ń náà yọ pẹ́ dandan tó lórí owó yìí kan àwa sì máa ń ṣètò ìṣòro fún aláṣẹ ní sàn ọ̀tọ̀ pàṣẹ àgbálẹ ìròyìn sọ eléyìí fẹnu tọnà wọn bá ń fẹ́ nítorí pé yọọsẹ sábàbí tí ìfẹ́ tí ó fi jọba láàrin àwọn mùsùlùmí mùsùlùmí kúmá ṣé bá ọmọ ẹ̀yà mùsùlùmí ọmọ ẹ̀yà kò ní fẹ́ kó tó ti ọmọ yóò torí ẹ kó lè sábàyà gbàgbà kọ ọ̀ràn lọ́wọ́ láti bá a san gbèsè yẹn ṣùgbọ́n gbèsè dá ń sọ̀rọ̀ rẹ̀ kìí ṣe gbèsè tí wọ́n jẹ o láti fi fẹ́ lọ kìí ṣe gbèsè tí wọ́n jẹ láti tàkùtọ̀ lọ ẹnìkan lọ jẹ gbèsè ní ìsìn ìdọ̀rọ̀ pé màmá rẹ̀ kú àbí bàbá rẹ̀ kú ó lọ fi dúpẹ́ kọ́lọ́ọ̀nù pípé bàbá òun ó lo ọgọ́rùn-ún ọdún láyé àbí ọgọ́kọ̀ ọdún láyé bàbá àdọ́rùn-ún ọdún láyé inú òun á dùn ipò ńgbẹ̀yìn arúgbó òun torí ẹ̀ gbẹ̀dẹ̀ wẹ̀ wọ́n tẹ̀lé ẹ wá jẹun ẹ wá jẹun ẹ ti àjẹyó ẹ sì tún ti lọ́ọ́lì àrùn òbí lẹ́ẹ̀ ó túmọ̀ sí kórìí ní nítorí pé kí ni dùn yẹn nú lórí pé bàbá òun kú kí ni nǹkan àdùnnú lórí pé ìyàwó kú nítorí pé kò sí bálùkù owó ti pẹ́ tó láyé tó gbọ ẹnìkan nínú wa pé bálùkù òun kí á ní nǹkan àdùnnú bẹ̀ kí ni nǹkan àjọyọ̀ bẹ̀ wọ́n tún wá lọ pé lérè wọ́n tún jó wọ́n lùlù wọ́n tàbílẹ̀ kí wọ́n lùlù sí ń bàjẹ́ wọ́n á ní ẹ irun tí wọ́n náà ti fún yàrá rẹ lónìí irun tí wọ́n náà ti fún bàbá rẹ lónìí ọmọ òṣèlú ẹ̀ fún ọ ìpín

àwọn asitaka àwọn asalọdọ bàbá imam bàbá imam gbèsè ńbẹ́lẹ̀ o òsèlúgbọ́tẹ̀ sàlàyé nínú zakat ike wọn lè fún ẹni wọn bá jẹ gbèsè àwọn asọ̀kẹ́tọ̀ bí gbèsè tẹni tó yáwó tó kọ̀ bí gbèsè ẹni tó yáwó tó kọ̀ náà mẹ́rin wọn náà tó lọ yáwó tó fi pín ma lọ́jọ́ ọkọ òsèlè sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ fún àtúntò ké òkú lágbára rẹ̀ ká láti pa. wọn lọ gba gbèsè màálù méjì wọn náà wá dínà dínà máa ń yàn wọn ò lè títí gbà nítorí pé wọn fẹẹ lọ ọkọ bó ṣe ń gba àwọn epo lọ ń gba àwọn òróró àbá ó tún lọ gba àwọn àwọn apáni ẹja bíi márùn gbèsè tó wá wọn láì ọkọ kò sí wàhálà nígbà tí látọ̀ lálọ látọ̀ tún lálọ bàbá yìí pé kò síbi tó ń lálọ ẹni tó ṣe é wọ́n lè so igi nínú pálọ̀ rẹ̀ àti láyìí ká ilé rẹ̀ kí gbogbo ẹ̀ parí lálàáfíà tó náà wá lọ gba ilé àjọyọ̀ irú tìgbà tó ń kọ́ lórí ní ẹ̀sìn tó pé owó tẹ̀yìn nínú rẹ̀ gan ó abẹ́ńtọ́fẹ́ máa dín àkàrà yẹn lọ́nà kó káta láti dín àkàrà tó owó tó fi máa dín àkàrà yẹn owó tó fi lọ gba irú ọ̀rù yẹn àbá wọ́n fi dá yẹn mẹ́ẹ̀ẹ́dógún lóko owó séyàn kú ọwọ́ àlọ́ sọ́run bọ́jọ́gọ́dì ọwọ́ àti wàhálà kàtàgbára rí ọ̀tá wọ́n ti ṣe bó ti mẹ́ iṣẹ́ làwọn àwọn ẹni tí ọba ti mọ wọn ara ti tẹ́ ni wọ́n tẹ́ àwọn àti gbogbo abára tala talo fi yẹn kó tó ìwọ gánì aláìmọ̀ tí ń kẹsẹ̀ bọ́ bàtà tó ju ẹsẹ̀ rẹ lọ ọ̀yẹ̀ kó tó ti ọ̀ dáadáa torí ẹ̀ ìlú ẹlẹ́yìn wáyé wọ́n kúrò wò sàtà tó kájọ yé wa wọ́n làwọn fẹ́ sọ̀rọ̀ lé àwọn owó ló kù kájà òun lọ yáwó lọ yáwó lọ́dọ̀ àwọn kan kí káwọn fi sọ̀rọ̀ lé àwọn ó rò ó kí lọ sí tó fi wọn lọ yáwó wọn á ń ké ká ike kó ọrùn ọlọ́wọ́ kójú ọmọ tì ọ ojú tì ọ láti yá mi wọn ò yáwó láti sílọ̀ wọn á yáwó láti tẹ̀lọ̀ wọn á pariwo kó ọjẹ́ gbèsè gbèsè tó tó pọ̀ irú eléyìí agbọ́dọ̀ fún kọ́pọ̀ kọ́pọ̀ tí ń dẹ́rọ àgbọ́dọ̀ fi ká sí ta lẹ́gbẹ́ fún wíkì nígbà tí èsìkẹ́ ẹ̀ máa tẹ́ fún orí òfin ọlọ́ ẹni tí ó jẹ tẹ́ fún ọgbọ́dọ̀ jẹ́ kó jẹ láti tẹ́ ọgbọ́dọ̀ jẹ́ kó jẹ láti tọ́lọ́pọ̀lọpọ̀ kátó bá fún wọ́n máa ẹ gbọ́dọ̀ nílé lọ torí pé kò ní gbọ́n àwọn arúgbó rẹ̀ náà ní kẹ́kọ̀ọ́ tó bá ti gbé bá tó fún lówó owó tí wọ́n fi ṣe rádaràda owó tí wọ́n fi ṣe rádaràda ọlọ́mọdé ọlọ́mọdé bákan náà ẹlẹ́kẹta nínú ẹni tó jẹ gbèsè tá a tó lè fún lówó nínú owó zakat òun náà lẹni tó ṣe é ó jẹ gbèsè àkọjẹ gbèsè tiẹ̀ ṣùgbọ́n gbèsè tó kún lórí ni pé ẹnìkan jẹ gbèsè òun wá lọ dúó fún un ike gbogbo gbàtà máa ń wà wọn bá wọn mú wálé ẹjọ́ wọn sábàyà gbàgbà kó wọn sanwó o ṣùgbọ́n dúró fún pé gbogbo gbàtà máa béèrè fún nílé ẹjọ́ òun mú wa sẹ́yìn mọ̀ pé àti dúró gan tó sọ̀rọ̀ ẹni tó dúró fún ó ń tọ́jú páìpáì pé àìsàmùlà àìsàmùlà gbogbo gbàtà máa béèrè fún ọmọ ẹni gbọ́mọ́nú gbọ́mọ́nú àbá bó ṣe ń tọ́jú òun lẹ̀ báyìí ó tu lẹ̀ nígbà tí wọ́n ní mú wa òòrì máa dùn tó ẹ sì mọ pé téèyàn bá ti dúró bẹ́ẹ̀ kọ́dà lábẹ́ òfin ọlọ́ lábẹ́ òfin ọlọ́ là ń sálàyé ká má sì sọ dáhùn yìí lábẹ́ òfin ọlọ́ tó bá ti lè dúró fún yàn bẹ́ẹ̀ bí tẹ̀ ń bá wa màá mú wa torí kọ́jà gbèsè tí wọ́n bá ti rí wọlọ́sàwọ̀ wọlọ́sàwọ̀ ó ti wá di gbèsè sí ọ̀nà lọ irú eléyìí òfin ọlọ́wọ́n bá gbà kíkà bọ̀ sí ká fún ọ nínú owó zakat tó fi sí. ẹlẹ́kẹ̀jẹ nínú àwọn ìtọ́nà ọ̀gá ní ká fún zakat oní àníbi bá lówó zakat sí ojú ọ̀nà ọlọ́run kí ni wọ́n gbà lérò pẹ̀lú ojú ọ̀nà ọlọ́run ó náà ní aljihadu fi sabilillah jíjagun sójú ọ̀nà ọlọ́run ẹ̀rí kájagun sójú ọ̀nà ọlọ́run ara ẹ̀sìn wa ni o ara ẹ̀sìn lọ́nà fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam kò ní parẹ́ kò ní yẹ kò ní gbò bí ó sì máa bẹnu zakat alimu nínú rẹ̀ káfá àwọn jagunjagun àwọn ẹni tí ń jagun kọ́rọ̀ ọlọ́run ọbọ̀ lè bá lékè àwọn ẹni tí á fún wa nínú owó zakat lópin ìgbà tó bá ti pé àwọn ẹni tá a fẹ́ fún nínú owó zakat yẹn àwọn ẹni tó ń finú fẹ́ lọ jagun yẹn kí ẹ ti pé wọ́n lówó kan pàtó eléyìí tí ìjọba ń tàn fún wa irú àwọn eléyìí wọ́n la lè fún wa nínú owó zakat tó ti pé tá a bá jagun tá a bá kéré òkun jọ èrè ogun tá a bá kójọ àwọn jagunjagun ló ní lábẹ́ òkun ọ̀nà ṣùgbọ́n ẹni tó ti kíkò tún lówó oṣù gàdé tó ń gbà yàtọ̀ kódà kó tó gbé olówó lẹni tó kópa nínú ogun yẹn ṣẹlẹ àgbàgbà lè mú nínú owó zakat bákan náà a lè mú nínú owó zakat kálù sí nǹkan tí ó jẹ kógun ọtẹjà bí kálù láti fi ra nǹkan ogun bí kálù láti fi kọ́ àwọn ọkọ̀ ọkọ̀ láti fi kọ́ láti fi mọ àwọn ọkọ̀ ogun bóyá tó burúkú ni bóyá tó ju omi ni bóyá tilẹ̀ ni a lè lo owó zakat fẹlẹ̀ tura ìlú ti dẹ́gbẹ́ láwọn orílẹ̀-èdè tó máa ti ń lò fẹ́ náà owó zakati náà bẹ nínú owó ilé ìṣèjọba máa mú fi sagbára láti fi mú kí àwọn ọmọ ogun wọn wọn bí agbára jọjọ. bákan náà lábẹ́ lẹ́yìn wọ́n ti lè mú nínú owó zakati kí wọ́n fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ táǹbà ń lò láti fi kó àwọn bá wa wo ète táwọn ọ̀dà wọn bá ń dá sórílẹ̀-èdè wa á tún máa fún àwọn náà nínú owó zakati tó tó burú bẹ́ẹ̀. kọ́dà wọ́n ní tó tọ́tẹlẹ̀múyẹ́ ìgbà tí ò ọlọ́lẹ́sìn pàtó nínú owó sàkáàtì. ẹlẹ́kẹta nínú fisabilillah ǹjẹ́ ájì wà wọnú fisabilillah àbí ọ̀wọ́ àwọn olùmọ̀tò pọ̀lù Abu Hanifa àdìmáàmù Malik àdìmáàmù Shafi'i àdìmáàmù Ahmad ibn Hanbal nínú ọgbà wà kàtó wà lọ́dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sọ pé kò sí nínú fisabilillah tó bá fún yàn lówó kọlọ̀ fífi hajj àní fún yàn nínú owó sàkáàtì kíkẹ́ kọ́ lọ fi ṣe hajj torí rẹ̀ dábàá fẹ́ ràn yàn lọ́wọ́ nínú owó tiwa kó lè bá lọ ṣe hajj owó mi láàfún kí sowó zakat owó mi láti bá sanwó hajj kí sowó zakat ṣùgbọ́n lọ́dọ̀ ìmọ̀mọ́ ahmed ibn hanbal ó ní rìwáyà mi ó sọ pé tá a bá báyàn sanwó hajj nínú owó zakat wa ọmọ nítorí pé àdéhùn kan wá tọ́tọ́ kàtí wípé ṣíṣe hajj gan òun náà fi sabilillah nígbà tí apá kan nínú àwọn olùwádìí ẹ̀sọ́ yìí pé gbogbo ṣe ń lórí bí à ń kọ́ mẹ́tíláṣí bí à ń kọ́ lékè bí à ń ran àwọn ọmọ òrukàn lọ́wọ́ bí à ń ran àwọn obìnrin tó ṣe pé ọmọ ọlọ́kọ lọ́wọ́ bí ká kọ́lé kalẹ̀ fún àwọn ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ká ra mọ́tò bí tẹ̀bí lè la kí wọ́n máa fi gbókù lọ sórí tẹ́ àwọn ní gbogbo ẹ̀ bí tẹ̀bí lè la ṣùgbọ́n ìtọ́jọ́ gba òun náà ní kíra rà tó máa sọ pé fífẹ̀lẹ́ lè láti túmọ̀ rẹ̀ lógún àtẹnudọ́nù ìṣe pẹ̀lú ògùn. oríṣi kẹjọ òun náà ní ìlú tẹ̀lé arìnrìnàjò arìnrìnàjò eléyìí tó ṣe é pé kò ní owó lápò má eléyìí tó fi lè máa tẹ̀síwájú pẹ̀lú ìrìnàjò rẹ̀ ẹni tó yẹ pé gbogbo ọ̀nà ti dí ma kò síbi tó ti lè rówó má tó fi lè tẹ̀síwájú pẹ̀lú ìrìnàjò rẹ̀ láti débi tí ń lọ bóyá ń lọ sílùú kan ni owó ti tán olówó tó lè gbé náà àbí ń padà sílé ni owó ti tán olówó tó lè gbé padà sílùú rẹ̀. eléyìí òní wọ́n ń pè ní ọmọ ojú ọ̀nà ibùnú sẹ̀bí wọ́n pè ní ibùnú sẹ̀bí torí pé gbogbo gbà ń bẹ lójú ọ̀nà oríṣi méjì làwọn eléyìí alákọ̀ọ́kọ́ ó tó fi fìlú rẹ̀ sílẹ̀ tí ọ̀wá lówó tó lè fi tẹ̀síwájú tó fi tẹ̀síwájú tó lọ. májẹ̀mú dáàbò fún nínú owó zakat ó náà mùsùlùmí ó ti jẹ́ nìkan nínú àwọn ará ilé àlẹ́ sallallahu alaihi wa sallam ó sì gbọ́dọ̀ jẹ́ pé kò sówó kankan lọ́dọ̀ rẹ̀ yìí ńlọ́fà níbi láti fẹ́ fún nínú owó kẹkẹ. ìrìn àjò sísìn rìn ọgbọ́dọ̀ jẹ́ ìrìn àjò gbọ́fẹ́sẹ̀ lọ bí kakọ́ wa pàṣẹwò rẹ̀ lẹ́yìn ọ̀wá dúró tí ó fi padà sábà kẹ́lẹ́kì má ní kí o tó kú sọ́ọ̀lì. tó nítorí pé ìrìn àjò tó rìn yẹn ìrìn àjò tí ọ̀dà ni ìrìn àjò yẹn gbọ́dọ̀ jẹ́ ìrìn àjò tá a eléyìí á fún nínú owó zakat ẹnì pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà máa ń wá náà ní tí ó wà sí mẹsàlásí tó ní kẹrin lọ́wọ́ mo lẹ́ ń lọ ó lè sọ pé ó lọ sí mọ́kọ́sí mọ́kọ́sí tó ń lọ yẹn ẹ owó ọkọ̀ ló ń fẹ́ eléyìí tó bá ti dájú pé kò sówó lọ́dọ̀ táàtì níbi náà ń kó owó zakat ọ̀yẹ̀ká lọ́wọ́ ń mú owó zakat ká fún ni tó gbèdéke kódà ká tún fò jù bẹ́ẹ̀ ìjọ máa ná lọ́nà tí yóò tó fi ní jẹ́ máa tètè tètè lọ. tọ́ ẹni tó ń gbé láti bíbà èkó ló ń lọ òun náà ká fún nínú owó zakat tàbá ti fún nínú owó zakat yẹn yọ ọ̀pọ̀ sábẹ́ wí àtìyọ zakat lè. ṣùgbọ́n tí máa bá yàn lọ́kàn jẹ òun náà ní pé láàrin gbogbo èèyàn mẹ́wàá tó máa ń parọ́ ọrú pé àwọn àwọn wà lórí ìrìn àjò owó tẹ́ máa wọn lọ́wọ́ àbó lè dá wọn lọ́nà àbí wọ́n ti bá gbé àwọn pé ibẹ̀ ló wá àwọn sí wa nítorí máa sábà ṣẹlẹ̀ ní kókòrò nìbò torí pé tẹ́ bá rí bí nìsín ó lè sọ pé kó ló ń lọ àwọn èèyàn sànù rẹ̀ tó bá tún dé mọ́tíláṣí mi ó lè sọ pé jẹ̀bú kó ló ń lọ àwọn èèyàn tún sànù rẹ̀ tó bá tún dé bòmí ó lè ní kábà ló ń lọ bàbá èkó ìjẹ̀bú kó kábà. bóòlù ti jẹ́ bẹ́ẹ̀ kí ẹ fẹ́ ba ṣóun jẹ́ ni ọlọ́run tó àti rẹ̀ torí ẹ̀ ló ti jẹ pé lóòótọ́ ẹlòmíín wà fẹ́ kó tọ́nu nǹkan ṣùgbọ́n àní mà nígbà tó ti lásán ti gbèyàn rere jẹ́ òpùrọ́ ti fo lódodo jẹ kó làtí wá fẹ́ kó sọ náà ẹ má sọ pé abẹ́rẹ́ máa gbé nu tó bá pẹ́ kó tó jáde ẹ má lè. nǹkan táyà ó sè ni pé ó lọ lọ́n lọ ó níbi tó ń lọ òun náà ní abáyé aláàbò ẹ mọ̀ lọ sí sábò tẹ bá dé sábò ọkọ̀ sí lọ àbújá ọ̀nà fẹ́ gbà wọ́n ní ọ̀nà ògéné làwọn fẹ́ gbà lẹ́yìn tẹ bá ti dábàá jù kẹ tó dábùjá ẹ bá ní sọ bàbá ìbàlẹ̀. owó ọkọ ní ìwọ dírẹ́bà ẹ máa ń èyí bàbá sọ lọ́nà o kẹ́sì rí pé ẹ gbé o tọ́ba ti wá ẹ tún fún ní five thousand tẹ́ ẹ mọ̀ pé o sì hàn pé orí òdodo ló ń wà àmọ́ tó lọ jẹ́ pé irọ́ ní máa ń pa sẹ́mi pé bẹ́ẹ̀ ẹ ẹ má kówó fún ru wọn àmọ́ ẹ láàánú ẹ fún dírẹ́fà lówó ẹ tún fún dírẹ́fà lówó tí ó tún fún tọ́ bá sọ̀kalẹ̀ tó bẹ́ẹ̀ lọ ẹ ká máa ṣe á dín rọ́ọ̀kù láwùjọ á sì ní dínà ká máa ṣèrànlọ́wọ́ fẹ́ni tó bá kú ká dára lọ́wọ́ nítorí pé ọlọ́run ọbẹ̀ lè da wa ń ṣe ní ọmọ ara wa lọ́wọ́ látàrí ìrànlọ́wọ́ dáa náà bá ń ṣe fẹ́ni tó lẹ̀. nínú àdìgbà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìlànà tó ń sọ owó ẹjọ́ yẹ yín o ọlọ́run sàdédé máa ràn yín lọ́wọ́ àbí nítorí ìrànlọ́wọ́ tẹ̀yìn náà ṣe fáwọn ọ̀fẹ́ láàrin eré ìdábà wá dínà ràn lọ́wọ́ ràn lọ́wọ́ ràn lọ́wọ́ bó làánù ti rárẹ̀ àwa náà lè rárẹ̀ sí lọ́dọ̀ lọ. tọ́ ẹlẹ́kejì nínú àwọn arìnrìn àjò òun lẹni tí ò ti gbéra ilé ló ti wà àmọ́ fẹ́ rìnrìn àjò kò wá lówó tó fi lé lọ. bí ẹni tí lọ sí hajj hajj ń bẹ lórí ẹ̀mí ẹ̀ kò sí lówó tó fi lé lọ. tẹ̀wọ́n ní wàlẹ́ láyé àrẹ náà ti fi báyìí mẹni tàtọ́ àìlẹ́ yìí sẹ́bíìlà ẹni ọba lágbára eléyìí ọ̀làgbára ó ní àti ń bẹ lórí ẹ̀mí mi tẹ̀sẹ̀ kí àwọn tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọlọ́run bò ti lọ́rùn lórí ẹni tó bá ti tó bá lágbára lágbára lérò ọlọ́run bò yẹn bẹ́ẹ̀ làwọn olùmọ̀ tó pọ̀ sọ̀rọ̀ abu hanifa àti imaamu amali àti imaamu ahmed imaamu shafi'i lọ́tọ̀ ẹgbẹ́ ọyẹ ká fún nínú owó zakat ẹni tó ti gbéra yàrá kókò tí sí lọ́nà dépò pé ọ̀tọ̀ kówó tẹ́ máa lọ wọ́n lọ yẹ ká fún nínú owó zakat nítorí pé ọ̀nà nítorí ìgbà tó ti dàníyà kó òun rìn ìdájọ́ àrìnrìn àjò lónà ìyẹn lọ́dọ̀ ṣáfìrì nù àwọn olùmọ̀ yóò kò sí ìrìn ọ̀rọ̀ táwọn olùmọ̀ yóò kù sọ làmú kó o ti kú òní kó o lọ sí torí èso orí àtúntà eléyìí ni àwọn èèyàn mẹ́jọ aboríṣi ọ̀nà mẹ́jọ tó náà bá nípa àwọn fún ní zakat ọlọ́run fún ẹlẹ́dàá wa ẹni dáàbò máa ṣe dáadáa ọlọ́run bá kọ́ máa fi wọn wá ẹni tó ti ní tí ń ṣe ọlọ́run kọ́ máa pọ̀ sí sùn wọn lọ́wọ́ ẹni tí ò ní tó sì láàní àtọ̀dá ọlọ́kọ́ bá lọ́wọ́ àgbà tí sẹ́ẹ̀sì orí kálukú kọ́mọ́tì kàtà wà lá. àkóso kọ́wé ìlànà tọ́kìrù wà láàrin ìmọ̀lẹ́ ìwọlé fún tọ́kìrù ìnáwó wọ̀lọ́. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك ولكم الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون Ibadallah dájọ́jú àwọn kan bẹ̀rù nínú àwọn èèyàn tó ṣe ike àá máa ń ṣe béèrè lọ́pọ̀lọpọ̀ nípa pé sọ lẹ́tọ̀ ká fún wa nínú zakati wa àbí ọ̀tọ̀ ká fún wa nínú zakati wa gẹ́gẹ́ bí àwọn bàbá wa àti àwọn ọmọ wa àwọn aya wa ǹjẹ́ a lè fún wa nínú zakati wa bí sẹ́mi pé bàbá wa táwọn ọ̀bá ní òfin ọlọ́run dá lórí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa náwó lé wa lórí ọmọ wa títí tí ó fi di ẹni tó bàlágà ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa náwó lé lórí tọ́mọ bá tó ti di ẹni tó bàlágà ṣùgbọ́n tó ṣe pé kò yí tí ì máa ṣiṣẹ́ kan tí ó fi máa rí halali bẹ́ẹ̀ ó tún tọ́ pé ká máa náwó lé lórí tọ́ àwọn ọmọ wa yìí báyìí àtàwọn bàbá àti màmá wa yìí báyìí àwọn afẹ́ yọ táwa lè fún ọ nínú zakat wa nítorí pé ẹjẹ máa wo níjọba yọ zakat zakat tó sì fẹ́ yọ ọjọ́ ten million naira àyàfi káwọn ará lè yan ọmọ pọ̀ àwọn bàbá àti màmá rẹ àwọn àbúrò rẹ àti ẹ̀gbọ́n tàwọn àbúrò àwọn ọmọ rẹ àfi kọ́ ọmọ pọ̀ nítorí tí bàbá rẹ màmá rẹ bá gbọ́ bákan náà àwọn ọmọ rẹ tó ń bá gbọ́ ten million bàbá fẹ́ẹ́ yìí ee ẹ wàá mọ kó fáwọn èèyàn táwọn abẹ́lẹ̀ ah, ìgbà yẹn ǹjẹ́ ọwọ́ alẹ́tọ̀ ká fún àwọn ọmọ wa nù zakati wa bi bàbá àti ìyá wa tá a lè fún wa nínú zakati wa àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n ní tó bá jẹ́ pé àwọn bàbá wa ìyẹn ìmáàmù Ṣáfi'í ló ń sọ̀rọ̀ yìí o ní tó bá jẹ́ pé bàbá wa bàbá wa bá jẹ gbèsè bàbá àwọn ọmọ wa bá jẹ gbèsè bàbá jẹ gbèsè ìyá jẹ gbèsè wọn jẹ gbèsè ọmọ jẹ gbèsè wọn ní kòkòrò ká yọ fún wọn nínú bàtà ohun tí wọn fi san gbèsè tó ń bẹ lọ́rùn bákan náà tọ́ba jẹ́ wọ́n ti wá kọ́ oṣù lọ́rùn lówó wọn bí táwọn bá sanwó báyìí àwọn gba òmìnira wọn wọn ní kòkòrò ká tó fún wọn nínú bàtà ohun tí wọn fi rárá àbí àwọn ọmọ wa tó bá kópa nínú ogun bàbá wa kópa nínú ogun ọmọ wa kópa nínú ogun wọn lè fún wa nínú zakat kọjá ike àwa la ló dábẹ́ yọ zakat àwa ń pín fún àwọn ìjọ ìka fún àwa rí pé bàbá wa náà jagun ọmọ wa náà jagun a lè fún wa nínú zakat. eléyìí jẹ́ ọ̀rọ̀ tí alèmọ́ ṣọ́ọ̀bù rẹ̀ sọ. tó bá dé kọ́lá ìní ni bàbá wa aláìní ni ìyá wa aláìní làwọn ọmọ wa àwa sì lówó abẹ́ yọ zakat àwa lówó tá a lè tún máa ti bọ́ wọn ọ̀ràn yẹn ní ká bọ́ wọn a lè bọ́ wọn a lè bọ́ ma a lè bọ́ bàbá àdìyà aláìní sì ni wọn tá a lè yọ zakat tẹ̀wọ̀n kọ́ ọ̀ràn yẹn ní ká bọ́ wọn kìí ṣe zakat kìí ṣe sàrà níbẹ̀ láàrin wa àti bàbá àdìyà wa kìí ṣe sàrà níbẹ̀ láàrin àwa àtàwọn ọmọ wa ọ̀ràn yẹn ní kọ́ bọ́ wọn. ìwọ wa lówó tó lè mú ti kọ́ wọn yàtọ̀ sí zakati tó fẹ́ yọ gẹ́gẹ́ bí ìṣe àwọn ahùn o fẹ́ mówó mi ìtọ́jú bàbá rẹ̀ o fẹ́ mówó mi ìtọ́jú ìyá rẹ̀ o fẹ́ mi ìtọ́jú ọmọ rẹ̀ wọn ah, yọ zakati ẹja fún àwọn náà tọ́tọ́ àbí àwọn gbogbo wọn tọpọ̀ jùlọ ní rárá rárá yẹtẹ sàrà ní bẹ láàrin wa àtọmọ rẹ tó láti dandan ọgbọ́dọ̀ tọ́jú bàbá rẹ tí ọba rẹ ọgbọ́dọ̀ tọ́jú ìyá rẹ tí ọba rẹ ọgbọ́dọ̀ tọ́jú ọmọ rẹ tí ọba rẹ ṣùgbọ́n alimami ibn Taymiya rahimahullah àwọn sọ pé kò sí tó burú bẹ tọmọ bá ya tí olówó tóbi lè tọ́jú bàbá rẹ tí olówó tóbi lè tọ́jú ìyá rẹ olówó tóbi tó lè mú tí ó fi tọ́jú ọmọ rẹ látàrí àwọn burúkú tí ń bá ká ṣé ká tún ní kọ́mọ́tò torí ẹ̀ nínú tẹ̀mí àsọ igbe ní ìgbà tọmọ tó lówó tó bá ti jẹ́ pé àwọn onídàálá kò lè mú owó mi kó fi tọ́jú bàbá àtìyá rẹ̀ kò lè mú owó mi kó fi máa tọ́jú àwọn ọmọ rẹ̀ yàtọ̀ tó wọ zakati tí ó yọ wọn ní kò sí tó burú táwọn ọgbà zakati lọ́dọ̀ rẹ̀ kébi ọmọ bàbá wọn nítorí pé àdéhùn kan wá látọ̀dọ̀ máà ibn Yazid ebi ń pa mí mo nídìí owó bàbá mi ti kó pamọ́ sọ́dọ̀ ẹnìkan nínú mọ́tíláṣí mo wá lọ sí mọ́tíláṣí yẹn mo wá lọ fọ́nìsì mo wá gbowó tí bàbá mi tó kó sí lọ́dọ̀ owó zakati tí bàbá mi yọ ni bàbá mi kó sóńtì lọ́dọ̀ pé bàbá òun bàbá mi ọmọ gbà lọ́dọ̀ rẹ̀ yọmọ fẹ́ni tọ́lẹ̀tọ̀ sí yọmọ gbà lọ́dọ̀ rẹ̀ yọmọ fẹ́ni tọ́lẹ̀tọ̀ mọ́kànlá gbá gbogbo òun wáyé nígbà tí wọ́n gbọ́ àwọn ọmọ akọ fún bàbá mi ní ibà ó dẹ kó sọ́dọ̀ lágbájá ni èmi sì ń béèrè owó ẹ̀ fún èmi ti gbowó bàbá ni wallahi ma iyyaka aradtu mo fọlọ́ ń kura kìí ṣe wọn ni mo gbà lérò láti fún lówó mo fọlọ́ ń kura kìí ṣe wọn ni mo gbà lérò láti fún lówó bàbá ti dé máa fọ́ máa ń sàkà ńgbà tó mo lówó ńkọ́ èmi ti gbà ń tèmi. ó ní fa khatamtuhu ila rasulillahi sallallahu alaihi wasallam ariwo tí bàbá mi máa ń pa pé wọkọ ìwọkọ ìwọkọ ló ti kí n lọkọjọ bàbá mi sọ anabi muhammed sallallahu alaihi wa sallam ebi nkpọmọ rẹ wàá sì yọ zakat mọ àpò zakat wọn á lé mi kọ́ lọ fẹ́ fún anabi sallallahu alaihi wa sallam wọn ni lọ́kà máa ná wáyé tẹ́yà yẹ́dì àníyàwó yẹ́dì lọ́nà ọ̀gbà ikọ̀ yọ torí ẹni ìmáàmù Ibn Taymiyyah sọ pé tí bàbá bá lówó atọ́mọ bá lówó tí èsì tọ́jú bàbá rẹ̀ ó lówó kì í tọ́jú ìyá rẹ̀ ó lówó kì í tọ́jú ọmọ rẹ̀ kàkà kókó zakati fara àdá kọ́ ya fún inú bàbá àti ìyá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lábẹ́ túláàsì ni o mẹ lábẹ́ kọ́mọ dáadáa ni o àtẹ̀sẹ̀ sàrà ni bẹ láàrin àwa àtàwọn òbí wa ìjọ tó tọ́ kíkékíyàwó wa kó fáwọn ní ọ̀rọ̀ pé wọ́n fún yàwó rẹ̀ sàkàtì ọ̀sẹ̀lẹ̀ ọ̀rọ̀ pé wọ́n fún yàwó rẹ̀ sàkàtì ọ̀sẹ̀lẹ̀ torí sàrà kọ́ níbẹ̀ láàrin wa àti yàwó rẹ̀ dandan ọ̀bọ̀ yàwó rẹ̀ ọ̀gá sàkàtì fún ọjọ́ wọn náà gba ten thousand ọlọ́mọdé ọ̀bọ̀ yàwó rẹ̀ túláàdì ìyàwó lọ́wọ́ lówó ṣé ìyàwó lè yọ sàkàtì kọ́kọ́ lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa àwọn olùmọ̀kan wọ́n ní kọ̀tọ̀ alimami abu hanifa àti malik àti ahmed nínú riwaya kọ́nìkọ̀tù àá ọ̀dọ̀ àwọn akọkọ̀ rẹ̀ zakati alimami shafi'i wọn lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni ahmed nínú riwaya ètò ìdọ́gba jùlọ kọ́tọ̀ ọ̀tọ̀kọ̀ gba zakati lọ́dọ̀ ìyàwó rẹ̀ nígbà tó lówó ẹ̀ bíi kápé ìyàwó náà ní ìyàwó ní mọ́tò ọmọ ìyàwó sì ń gbéyàwó nsọ̀nlé wọn á gbẹgbẹ rẹ kọjá bí ọ̀rá dáadáa tó wọn á tẹ fèrèsé hàn hàn hàn hàn bàbá alágbájá hàn hàn ẹ wọlé wọn á ní mú ọlọ́mọdé ọjọ́ lọ wọlé òkò lẹ́sìn lọ ó rìn lóko mi dákun wọn mọ́tò járe kọ́kọ́ ọlọ́run ti di ẹ̀rọ wọn mọ́tò torí ẹ̀ ǹgbà tíyàwó rẹ tó lówó tí ìyàwó lè kọ́kọ́ nínú zakati kó fún ní owó tabua nínú zakati kò sí tó burú mbẹ kò sí nídìí kó ọlọ́mọ pariwo kágbóńjà tí ọba ti zakati tí mò ń fún yín kò sí nídìí kí wọn náà kó ọmọ pariwo kágbé ọ̀dọ̀ ìyàwó mi ti gba zakati kò ní ọgbà ó ti sàdúrà nítorí Zainab ìyàwó Abdullahi bin Mas'ud radiyallahu anhu Zainab yìí ó gbẹjọ́ ọkọ rẹ̀ fún anabi muhammed sallallahu alaihi wa sallam ibn Mas'ud tẹ̀sí ma kólú ma ńlá ni nínú àwọn sàhábà òní yà nàbí yẹn lọ innaka amarta al-yawma bis-sadaqa òní kó ní ká sàrà lónìí wa kana 'indi huliyyun mo sì ní ọ̀sọ́ gold kan tí mo fẹ́ fi ṣe sàrà wa arju an atasaddaqa biha mo fẹ́ fi ṣe sàrà wa za'ama ibn ṣùgbọ́n ìlọ́kọ mi ibùdó mẹ̀sùrù mi máa ma sọ pé ẹnìnáwó ẹnìnáwó wà wàlẹ́dáwó àhọ́kù mẹ́tọ́sọ̀ dọ́kítọ́rì ìyàrá yìí báwọn làwọn lẹ́tọ̀ àtúnwò àtọ́mọ́ òun àwọn làwọn lẹ́tọ̀ ju gbèdéke nǹkan ọ̀sọ́ yẹn ṣe sàrà wọ́n lọ ní ká ṣe sàrà bẹ́ẹ̀ lọ́kọ mi ní sàrà àtúnfẹ́ ṣe òun àtàwọn ọmọ alọ́yẹ kó òun abánabi sọlọlá àdúgbò pé bára àtàlọ ẹkún ọkọ ló ó máa fún un bàbá lọ nàbí sọlọlá àwọn àlejò àlùsílẹ anábì wa sọlọlá àlùsílẹ wa ni sọdọ akọbìnrin mẹsùlùmí òdodo ní fúnni mẹsùlùmí sọ zọwọdókì wàwọlẹdókì àhọpọ mẹtọsọ dàpẹ àrẹ àtọkọ rẹ àtàwọn ọmọ rẹ àwọn lọlẹtọ ní pé kò sí sàrà alimami Bukhari àti Muslim tó lówó

àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò ya wa àwọn ẹ̀gbọ́n ya wa àwọn àbúrò bàbá wa àwọn ẹ̀gbọ́n bàbá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá lè yọ zakatu fún wa bẹ́ẹ̀ ni àwọn kan lọ́yẹ ká máa yọ fún. nítorí pé tẹ́ bá yọ zakatu fún mọ̀lẹ́bí yín ìbátan yín ìyé kan yín yọ̀ọ́ jà sí pé yọ zakatu ẹ̀sìn tó gbọ́ ẹbí pọ̀ ládà méjì ọ̀pọ̀ nínú àwọn olówó lẹgbẹ ìyá ti àwọn mọ̀lẹ́bí wọn ìyá ti àwọn ọba tẹ wọn ji jẹ àwọn àyíká wọn yọ wọn máa yọ gàgà tó fún gbogbo aráyé àwọn eléyìí tó ti jẹ mọ̀lẹ́bí rẹ àwọn máa látẹkù eléyìí ọdá o ẹni tó bá jẹ rẹ ẹni tó jẹ ìbátan rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ àwọn ọmọ rẹ àwọn ọmọ àwọn ọmọ àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ àwọn àbúrò bàbá rẹ àwọn re ìyá rẹ àwọn àbúrò ìyá rẹ àtàwọn ọmọ àwọn àwọn eléyìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ọlọ́ọ̀kọ́ ọmọ yọ zakati nítorí pé tó bá yọ zakati fún wa láàdá oríṣi méjì láàdá zakati láàdá sísọ pẹ̀lú ìbọ̀ yọ máa jẹ sọ́dá kọ́tún ọ̀fìlà ẹ̀yọ zakati ẹ̀sìn sọ pẹ̀lú ìbọ̀ tẹ̀lé ìpàdàkì. tọ́ ǹjẹ́ tí ẹ máa jọ dàrán tọ́jẹ́ kòkì ọjà aládàáda alẹ̀ àti sọ mùsùlùmí náà láǹfààní zakati o àmọ́ kòkì ni amugbó pọkíìnì ọmùtí pọkíìnì òǹsìnà ẹni tá a fẹ́ fún zakat aládàáda alẹ́ ni gbogbo àwọn fídíò ayé yìí akọlé rẹ̀ ní kí rẹ̀ wà onídàámi ti kọ́kọ́ mọ́ ṣé irú wọn fún wọn zakat àbá ní fún wọn lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹni tá a fẹ́ fún zakat bàtà mẹ́ta ni nínú kọjá mùsùlùmí gidi mùsùlùmí tó dúró déédéé tẹ́tẹ́ lófin ọlọ́run ọba wa tí ẹ tako irú wọn lọ ẹ bá fún zaka nítorí pé tí ẹ bá fún zaka kò ní fi sẹlọ dáadáa ní òfìsè kí láǹfààní kò pẹ́ nìkan ló kọ́jẹ́ kówó náà ní ó lò láti tako jọlọ ọ̀sán àǹfààní bẹ́ẹ̀ torí ẹ mùsùlùmí tẹ bá rí tó kú dáadáa á òkú lágbájá ó fẹ́ mi bí ìṣe fún ẹ kọ́dà tó ti pé fámìlì rẹ bá mú kó nìwọ kí tó fọ ọdún tó tó jùlọ mú kó ẹnìkan ìkò kan ní ọmọ mú ẹrù jẹjẹ kí lẹrù jẹjẹ ògógóró ògógóró ní ọmọ ẹ̀dá tọ́nà fún gbogbo ìgbà ọwọ́ àdó ògbó zaka ọlọ́mọdé ọlọ́mọdé ọgbọ́dọ̀ fún ọgbọ́dọ̀ fún ní zaka. tọ ẹlẹ́kejì nínú àwọn èèyàn tọ́jẹ́ pé wọ́n wá ń kó kíkà fún wọn zaka òun náà aládàádáalẹ̀ àdáadáalẹ̀ rẹ̀ ọwọ́ àti èyí máa sọ ìyá di bí ẹni tí ń sọ pé lọ nítorí pé ẹni tó bá sọ pé nǹkan kan ti dédé àwòrán nìkan kékeré amọ̀tí wọn ti kọ́ sọ pé kìnìún kan tó ju àwòrán nìkan ọgbọ̀nà fún zaka. gbogbo ẹni tó bá jẹ́ pé àdádálẹ̀ rẹ̀ ti ń ṣe eléyìí ti máa yọ̀yàn kúrò nínú ìsìláàmù ni ọgbọ̀nà fún zaka. tó bá fò tó bá jẹyẹ ọgbọ̀nà. àwọn eléyìí ipò kékeré ni wọ́n wà òfin ọlọ́sọ̀kọ́ àgbọ̀nà fún káfíìnì nígbìlẹ̀ àgbọ̀rọ̀ nígbà tá a sọ bí ọba bínú kó bínú gbogbo ẹjọ́ bá fẹ́ tọ́sùn kọ̀ọ̀kẹ́ tọ́sùn kọ̀ọ̀kan. ẹlẹ́kẹta onáàlẹ́ ẹjọ́ pé àdáda rẹ̀ ọ̀sọ́ di kékeré ó sì ń dáhùn ẹ̀ tó bá kàn sí wa ìgbélé yẹn tá a bá fún òní ti dẹ́sẹ̀ dáadáa ní òfìsè yóò fi jẹun sínú yóò fi dáàtò sọ́run yóò fi tọ́jú ìyàwó fi tọ́jú ọmọ pa àmọ́ tó bá kàn sí wa pé yóò fi sẹ́lọ̀nù yóò fi takùtọ lọnà agbọrọ fún agbọrọ fún nínú zakati tẹlẹ ìjẹ láti ṣe máa yọ zakati wọn jáde gbé zakati kúrò lẹ́yìn kálọ fún ẹlòmíì nílọrin kámú zakati kúrò lẹ́yìn kálọ fún yanzaria tọtọ tọtọ òfin sọ yìí pé zakati ta bá kàn. àgbà lọ́dọ̀ àwọn olówó wa àgbà padà sọ́dọ̀ àwọn aláìní nínú wa níbi kan náà láti gbà náà láti fún yẹn inú ìlú yìí láti rówó inú ìlú yìí náà lè yọ zakati yéésì pé wọ́n rówó nínú ìlú yìí nígbà tó fẹ́ yọ wọ́n á tẹ̀sẹ̀ mọ̀ fámìlì rẹ̀ wà ń kánù wọ́n á rántí pé ìtọ́ máa lẹ̀ torí rẹ̀ lẹ́tà ló ti lọ́sùnkùn nítorí pé àǹfààní pọ̀ ń bẹ́ẹ̀ nígbà tí ọba fún aláìní bíi ààbò ọba wọn náà nítorí pé ẹnì kan ò ní sínú àwọn aláìní bíi táburú bá ń bọ̀ tí ọba ti wílé rẹ̀ fún wọn nígbà tó ti báwọn náà ti bọ̀ jẹ nínú dáadáa tọ́lọ̀ kan ò ní fẹ́ ká ìdọ̀sí ọ. àyàfi tó bá jẹ́ parí pé àwọn aláìní ti ń bẹ ní jìnnàjìnnà bùkátà tí wọ́n ti ti fi tá ti rówó lọ láàmúgbà pẹ̀lú ìgbé lọ sí jìnnàjìnnà àbí alidaba tún fún mọ̀lẹ́bí wa zaka ni sísokò ẹbí kọ ni mọ̀lẹ́bí wò síbì ibòmí mọ̀lẹ́bí wa wà káfíń ránṣẹ́ tí wọ́n fi tó wà òwúrú ń gànà. eléyìí jẹ́ bòtí ṣe jẹ́ ń bẹ̀. kò mọ wọn ní ìparí kẹ́bà ti sẹ́mi àwọn kásìkò dá wa yín ní àsìkò tó gbẹgẹ́ àsìkò tó ṣe gbé ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n pọ́n àdá wọn ẹlòmíì ti ń pọ́n bẹ́ẹ̀ ẹlòmíì àbúrọ́mọ kò mọ wọn wọ́n rẹ̀ ọba wọn sínú àwọn amádèlú lọ́nà tó ṣe kí dábàá ta mọ́yìn àbá ooru rẹ̀ nígbà tí ọba fi tòrò sí ọlá ajá sílùú àgbéyà tó ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń lépa ẹ̀mí ara wọn wọ́n ń wọ́nà láti dẹ́mi ara wọn légbodò nítorí pé bọ́yá àwọn nígbésẹ̀ kan náà fẹ́ gbé rú ọ̀la ìwọ náà fúnra ara rẹ sọ ara rẹ rọra jókòó sílé rẹ kọ́ sọ ara rẹ mọ́lọ́kùnrin rẹ bọ́jọ́bọ́jọ́ má jẹ kọjá pé mi sáà ṣe yé pa ẹrú ẹrú ẹgbẹ́jọ lọ ibẹ̀ ni wọ́n wà á gbọ́rùn lọ ọ̀pọ̀lọpọ̀ máa lọ láàyè bẹ́ẹ̀ kó kú rẹ̀ wọ́n segin ni wọ́n gbé wá lé torí ẹ̀ wọ́n lè ṣe bó ti máa ń kọ́ ìjẹ́ kọ́lọ̀ ńkọ́ má fi wá sọ láàbò tó gbogbo aburú gbogbo àìdá ọlọ́run máa lè jìnnà sí ìlú wa gbogbo kátàkátà gbogbo rádaràdà mẹ́jọ bíi kálukú bí ń rí sí ọlọ́run ọba kọ́ máa ń dín nàmá ọlọ́run ọba tó ṣe kọ́ máa dá fún wa ó dá fún wa láyé ó dá fún wa lásìkò yá kárẹ́ ti pé nínú tọ́lọ̀ ń fi wá pa wá láṣẹ ibi ká máa mójútó ní gbogbo ọ̀gbà òun àti ti fi àṣọ láti tọ́ka wa anábìwọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam nítorí pé ẹ bá ti àṣọ láti bàbá nàbí mẹ́wàá lọ́lọ́run ọ̀bọ̀ òṣèlú كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد ألا تدع لنا حادثة إلا قضيتها ولا هما إلا فرجته ولا مبتلا إلا شفيته ولا مريضا إلا عافيته اللهم اقض لنا حوادثنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم